ẹ kú lé ẹ kú ọjọ́ mẹ́ta ṣáláàfin àlẹ́ wà tá bá ti rí rẹ̀ ni tó bá ti pọ́jọ́ mẹ́ta ẹ àti òun náà là ń kíra wa ẹ àlàáfíà làwọn àmì ìbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀mọ́ ká àlàáfíà lẹ́yìn náà wà níbẹ̀ yẹn ọ̀dẹ òdùbí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ pé tá a bá ti sọ pé à ń lọ báyìí bí àbá àdẹ̀bà wa sọ́dà ṣẹ àtúntún wá àtúntún dé ọlọ́run ọba ṣe ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fàmú ṣùgbọ́n èmi àti àwa lálàáfíà ara ọlọ́run ọba ṣe ni abá mú un kúrò àwọn ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ lọ́run àbòrò rò tiwa síbẹ̀ ẹ káàbọ̀ sórí láwùjọ wa nínú ilé láàrin ọkọ láàrin ìyàwó láàrin ẹbí bílé wa ṣe máa dùn tó ṣe máa dán tí gbogbo wọn ṣe máa kọ́ sí òun là fún lórí ètò yìí Ọlátórẹra Ìbírónkẹ́ ọmọ olówó yọ̀lẹ̀ mi ń jẹ́ èmi lọ́mọ ayílà lẹ́ṣọ́ ọmọ ayífẹ́ gbogbo máa dára bí ebi láì gbadé mọ̀ ọ̀la òkè òkè kọ̀nàkọ̀nà mo jẹ́ tá a dún ní mẹ́sàgbò ẹnì kan wà kí n jẹ́ mẹ́sàgbò kó má làgbò ńlé o agbo dúdú bọ̀ lọ́jọ́ ó wà lẹ́kùlé bàbá tèmi torí kí gbọ́lá ní kan dúró wa lára tá a ṣàgbọ̀sálẹ̀ wóró mu wóró mu tó bá dàbẹ̀ ní pẹ́jọ́ mi ti ń pọ̀ ẹ̀ má bínú oríkì ló ń rò mí tó lẹ́mi náà náà lọ́mọ atẹ́niwíjọ kí wòròwòrò rẹ̀ kó má bàa gbọ̀n sílẹ̀ èmi ni kọ́kọ́ ni mo wà lórí ètò lónìí ẹ ti mọ̀ pé ẹyẹ mi báyìí kò kí fi apá kan fò tí bá ti débi labalábá ni i flap my both wings ẹ rí àwọn méjìlá máa jọ ń wá pàdé mi pàdé mi tó sure jù tó ti promise mi nípò òun ò ní bú mi lẹ́nìí òun ò ní ṣe yẹ̀yẹ́ mi lẹ́nìí ó ti ọmọ ó sọ pé àwọn máa ṣe yẹ kí n lo ẹ fún wọn wọ́n ti ní àwọn máa ṣe ọmọ dá àwọn máa ṣe dáàdì dáadáa lẹ́nìí torí èmi ni dọ́tà dáadáa wọ́n ti ní lẹ́nìí yìí àwọn ò ní bú mi àwọn ò dẹ̀ ní bá mi wí àwọn ò ní bá mi jà torí náà ẹ mo fẹ́ kẹ́ bá mi fi ẹ̀rín àtọ̀yàyà kẹ́ bá mi fi wọ́n máa ah, mo dẹ̀ ti pọ́n ẹ léjù o. wọ́n ní bógún bá jẹ lọ ọgbọ̀n á jẹbọ. báwa. ìwọ́nrán orí abara le koko bí ata orí agbe ajàfágbé orí àgbùkọ ajàfálùkò orí mi jà fún mi ẹ̀dá mi jà fún mi gbogbo bí wọ́n ti ń ṣeré ńlẹ̀ yìí máa kà mí mọ́ eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn pé ẹ kú bójú ti rí hmm. ẹ kú ọjọ́ kan hmm. kò ní bàjẹ́ fún alágbára ọlọ́run ilé àti ọ̀nà wa ò ní dàrú nítorí wípé hmm, ohun tọ́lọ́run bá tò òun là ń pè ní ètò ọlọ́run ló tolé wa o kò ní dàrú lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò náà ni orí ètò ojúmọ́ ire níbi tá a ti ń wo àwọn tó ń ṣẹlẹ̀ nínú àwọn ìgbéyàwó àwọn tó ń ṣẹlẹ̀ nínú ìdílé àwọn tó ń ṣẹlẹ̀ níwọ̀nba fẹ́ẹ́rẹ́ jogi lórí àwọn alábàáṣẹ́pọ̀ méjì ọmọ yìí náà rèé hmm, Adédèjì Adémúyìwá lórúkọ mi ń jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ọmọ ní mo ṣe àjìnà ọmọ ní mo ṣe ànákòrò ọmọ òwòye kàlà tí ń tọ náà sọmọ náà pàmòjì olúwara àmúṣe ọmọ aláràlá lódò ògbólú ọmọ ṣọdẹ ọmọ ìlókù mẹdẹ mẹdẹ mẹdẹ mẹdẹ mẹdẹ ṣọkí làwọn fi ń yẹ ìlúkù mẹdẹ tí wọn kò dáadáa o. wá kí la fẹ́ ṣe gan-an tó fẹ́ tẹ̀yàn ọmọ èèyàn lọ́rùn tí n bá ṣe ẹ̀lúkú mẹ̀dẹ́ mẹ̀dẹ́ wàdí kì í fi ṣọ̀kí jo èní láì béèrè mo dẹ̀ tó wá fi ṣọ̀kí jo o tún sọ yí pé ṣọ̀kí mo tún fi ń jo kò mà sọ́gbọ́n sólè dáa kò sí wá sólè wu kò sọ́nà sólè tọ̀ sólè fi sáyé lọ́rùn o. Hmm. ẹ kú ìnáwó. àwa nìyẹn. ẹ̀yin ará ilé ẹ̀yin ni mo bá lọ́rọ̀ jàre a ti dé ètò lénìí hmm. a fẹ́ wo ètò ẹbí wa bí a ti ń tò ẹbí bàbá ń sọ nípa family planning hmm. eh, èyí tó jẹ́ ti àwọn medical àwọn onímọ̀ nípa ìlera ọ̀tọ̀ èyí tó jẹ́ ti wa nínú ilé ẹnìkan máa ń ní local family planning okay. eh, so local family planning yẹn la fẹ́ sọ yẹn ni pé bí a ṣe máa ń to ètò nínú ilé wa ẹbí nínú ẹbí yín báwo lẹ ṣe ń tò ó. Mhm. ètò ìgbéyàwó àbí ètò ẹbí wa nínú ìgbéyàwó ká sọ pé ètò ẹbí wa nínú ìgbéyàwó. ẹ káàbọ̀ padà hmm, sórí ètò ojúmọ́ ire níbi tá a ti ń wò ó lórí àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé wa pàápàá jùlọ bí a ti ṣe ń fi ètò bá a ti fi ètò ẹbí wa lẹ́yìn tá a ṣègbéyàwó tán. Hmm. a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oúnjẹ sísè oúnjẹ jíjẹ lẹ́ẹ̀kan. Hmm. ẹ gbọ́ lẹ́yìn tá a bá jẹ oúnjẹ alẹ́ tán oorun sísùn kọ́ ó yẹ kí ètò wà lórí oorun sísùn mi ò ní kẹ́ ẹ ṣe timetable o because timetable yẹn á máa fail nígbà míì ṣùgbọ́n <laughs> kí àsọyépọ̀ kó wà láàárín ẹ̀yin méjèèjì wípé àlàáfẹ́ sun oorun kó jẹ́ pé ìgbà tí onílé bá kanlẹ̀kùn kó má sọ wípé o tilẹ̀kùn lẹ́yìn kí má tilẹ̀kùn mọ́mọ nílé. tilẹ̀kùn mọ́mọ nílé. kí má tilẹ̀kùn mọ́mọ nílé o. wọ́n tilẹ̀kùn mọ́mọ nílé. ẹ jẹ́ kọ́mọ nílé wọlé o. wọ́n tilẹ̀kùn mọ́mọ nílé. kọ́mọ nílé náà ṣe lọ́mà. ọ̀rọ̀ ọmọbìnrin yìí kò jẹ́ tuntun lójú mi because tẹ́ ẹ bá mú akọ̀pẹ tẹ́ ẹ bá fi jẹ ọba orí igi ni ó máa wò so ilé ni wọ́n bá ọ̀rọ̀ ti orin kíkọ yẹn kí ni mò ń sọ ni pé hmm, bẹ́ẹ̀ bá ti fi ètò sí oorun sísùn ní ìgbà tó jẹ́ pé ohun ìwọ àjọṣepọ̀ ó ti wà láàrin ìwà àtọkọ rẹ ọkọ náà sì dé ọkọ nípò my dear bá mi wá yún ẹ̀yìn mi báyìí o ti mọ̀ pé nǹkan ló máa hẹ́ǹ díẹ̀ ètò máa wà lórí ẹ̀ tí ò ní sí wípé wàá fi lé wàá fi lé síta bárùkù bá ti wá ti lé ṣàwọ́wá wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn ọlọ́run má jàrí wàhálà lórí fífètò sọmọ bíbí yìí hmm. olùkù mi hmm, mo ṣàkíyèsí wípé àwọn pàtàkì rẹ̀ ó fẹ́ pọ̀ púpọ̀ pé ká fi ètò sí ẹbí wa. ah pàtàkì ni ó pọ̀ gan ó pọ̀ gan kódà mo fẹ́ lè sọ pé mi ò rálè bù tó wà nínú ká máa fètò sí gúùdù ní gbogbo ẹ̀ gúùdù ní gbogbo ẹ̀ ó kàn jẹ́ pé hmm, hmm. ó jẹ́ pé ètò wa kò ń ṣètò ọlọ́run hmm. bá a ṣe tó òun kọ́ lọ́lọ́run ṣe bá wa tó. nítorí ọ̀rọ̀ ọlọ́mọ bíi tá a wílẹ̀ kan yẹn mo rántí ẹnìkan wọ́n ti wọ́n làwọn bímọ mẹ́ta irú tí yẹn náà hmm. ó ti bí kínní ó ti bí kejì hmm. nígbà tó fẹ́ bí ọmọ ilé ẹ̀kẹta ìkúnlẹ̀ ilé ẹ̀kẹta báyìí ìbẹ̀ta ló bí. wàláì tàlà èmi gan rírú ẹ ìyẹn ṣe ti bí kínní ó ti bí kejì ó ti bí kẹta mẹ́rin ló wà tó kẹsàn-án pé àwọn fẹ́ bí. ìkẹyìn ló fẹ́ bí báyìí ìkẹyìn tó bí báyìí ló bá di mẹ́ta ló di méje ló di méje case close ni lẹ́yìn yẹn báyìí lẹ́yìn kan ṣe bá mi ní ìgbà rere. àwọn pàtàkì fífi ètò sí ẹbí wa hmm ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó máa ń jẹ́ kí ẹbí ní àlàáfíà ẹ ti fètò sí i wípé dádì rẹ wọ́n lè wá kí wa ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ lójújọ́ mẹ́ta lọ mọ́mì mi wọ́n lè wá kí wa ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ lò jújọ́ mẹ́rin lọ bí wọ́n bá wá tọ́mọ ìyún yàtọ̀ ó dẹ̀ níye ìgbà wọ́n gbọ́dọ̀ fi tọ́mọ kọ́lọ́ má ṣe àmọ́ wa onípò bẹ̀rẹ̀ bí ètò bá ti wà ńbẹ̀ kò ní síjà o bẹ́ẹ̀ bá ti fèsò sóyè ọmọ tẹ́ ẹ fẹ́ bí oyè ọmọ tẹ́ ẹ fẹ́ bí yẹn náà bẹ́ẹ̀ bá ti bí níwọ̀n ẹ lè láǹfààní àti tọ́ wọn dáadáa. ẹ káàbọ̀ padà jàre ẹ̀yin ará ilé bọ̀bọ̀ tó ṣèké mi yìí tó ṣèké mi yìí ẹ má wọrí mo ti mú àwọn tí mo máa rán sí ẹ bá a ṣe ń sọ lọ pé ìfètò sí ẹbí wa ó ṣe pàtàkì tó yẹ tá bá fètò sẹ́bí wa gbogbo hmm. nǹkan ó máa lọ létòlétò ó ṣeé ṣe kó má lọ bá a ṣe fètò sí hmm. ṣùgbọ́n àní divert púpọ̀ then tabago off track a ṣe kí ni a tètè rí ọ̀nà padà sí but ìwọ́n tó mọ ibi tó kàn jáde dé láàárọ̀ tó mọ ibi tó ń lọ anywhere tó bá gbà ẹ̀ sí ni ṣùgbọ́n tó bá mọ ibi tó ń lọ ìfún nǹkan tó bá ní láti yà bí ẹni tó jí láàárọ̀ tó ní òun lọ sí ọgbà ni tó wá ń bọ̀ láti alákùkọ ọ̀nà tó yá jù sọ́gbà òun ni kó gba ọ̀nà agége àbí bẹ́ẹ̀ kọ́ ó wá rántí pé ah, mo dẹ̀ fẹ́ ra nǹkan níkẹjà o ó wá lọ rà níkẹjà tó yẹ pé láti ìkẹjà yẹn náà á padà wọ ọgbà náà ni torí pé ó mọ ibi tó ń lọ ṣùgbọ́n tó kọ̀ bọ́ta láàárọ̀ tó kọ̀ wò pé wo ibi orí dárin sílẹ̀ gbẹ́yẹ̀ kí n kò máa lọ wọ́n bá gbèrè pé bó ló ń lọ kò ní mọ ibi tó ń lọ èyí tó fi jẹ́ ká létò nìyẹn tá a bá létò tá a bá divate kúrò lórí ètò àá tètè mọ ibi tá à ń lọ padà ẹ̀yin ará ilé ẹ ti mọ̀ pé tá a bá ti wá báyìí a ṣe ká má mú ọ̀rọ̀ àríwòye ọ̀rọ̀ àríwòye wa tòní tá a fẹ́ sọ òun náà ni ohun ọwọ́ mi ò tó ohun ọwọ́ mi ò tó màá fi gàngàn fà á hmm. ohun ọwọ́ mi ò tó ẹ má má jẹ́ ká fi gàngàn fà ẹ jẹ́ ká yan ẹ̀kọ́ níbi tọ́wọ́ wa ti tá pẹ́rẹ́ ẹ má jẹ́ ká yan ẹ̀kọ́ níbi ká máa lọ wá stúlù ká máa fi tisẹ̀ torí pé ó ṣeé ṣe kí stúlù yẹn kó yẹ̀ wá ṣubú kó lù ẹ́ ṣubú kó kán lẹ́yìn ohun tọ́wọ́ yóò tó ẹ má fi gàngàn fà ẹ̀yin agbára yín ìyàwó kan ló fẹ́ why tẹ̀yìn fẹ́ fẹ́ yàwó méjì but why what is the reason behind it ẹ dẹ̀ mọ̀ pé agbára yín ìyàwó kan ló fẹ́ o ẹ yọ tówó tì ẹ mọ̀ pé àṣẹ yín gan ẹyọ kan ẹyọ kan tẹ́ fẹ́ yẹn àṣẹ yín gan ò tí ì ka ẹ wá fẹ́ lọ fẹ́ mi ìlú ẹ fẹ́ lọ fẹ́ mẹ́rin ẹ fẹ́ lọ fẹ́ mẹ́rin ṣé wọ́ọ̀kì ẹni mẹ́lẹ̀ ọlọ́run wí kó lè wà hmm. ẹ̀yin tẹ́ pé ẹ bí ọmọ ọmọ méjì tẹ́ sì bí yẹn owó school ó difficult bẹ́ẹ̀ ṣe ń gba àjọ lè ń yá sí i ní kẹhùn kí ní àdúgbò yín kó gbogbo ẹ̀ lè pè ẹ wá sọ fún pé my dear alpha jẹ́ ká ṣe méjì sí náà jẹ́ ká ṣe ẹ̀kan sí màdá ní eh, ní ká má ṣe bọ̀ jẹ́ ká lọ ṣe family planning náà má yẹ ká ṣe family planning iye ọmọ tó lọ́n ba kọ́ mẹ́rin kò yẹ kó ń bí tẹ́lẹ̀ kí yàn máa tẹ́ yàn máa tẹ́ ohun ọwọ́ mi ò tó màá fi gàngàn fà á àǹtí àǹtí eh, ẹ take it easy now ẹ take easy ọ̀rẹ́ mi sọ èmi náà sọ olúwẹ̀ ọkọ̀ ìyàgbẹ́ ara ni wọ́n ní màá dirí mi bíi tàṣàkẹ́ jọ tó bá di ibi tàṣàkẹ́ tí ò bá fáìn ibi tàṣàkẹ́ ńkọ́ hmm. ẹ tí ò bá jẹ́ ibi tàṣàkẹ́ ńkọ́ ẹ jọ ohun tí agbára wa bá ká ni kẹjẹ ká ṣe torí pé ọ̀rẹ́ yín wọ góòlù sétí òun ṣe lọ́dọ́ kẹ́yìn náà wọ góòlù ẹ wá fẹ́ ṣe kí ni ẹ mọ́kùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n márùn-ún papọ̀ ẹ fẹ́ kó orí ẹ̀ papọ̀ kí gbogbo ẹ̀ báyìí kó wá délẹ̀ lérí owó tí gbogbo wọn bá kó wá fún yín kẹ́ fi lọ ra góòlù torí pé ọ̀rẹ́ yín wọ góòlù kò lè tó yín ayé yín ò lè tó yín ẹ̀ mo tètè dọ́jà ò sọ yí pé màá tà jẹni tó dé nírọ̀lẹ́ lọ ẹ̀rẹ́ lomi tẹpa ti ṣí ṣọ́ọ̀bù láti aago márùn-ún kò dẹ̀ níta ẹnìkan dẹ̀dẹ̀ nírọ̀lẹ́ adélágo mẹ́fà adẹ́ta àbẹ́ ẹ̀gbọ́n rí ẹ̀ rírí kò ṣẹlẹ̀ sí yín rí ó ṣẹlẹ̀ ohun ọwọ́ mi ò tó ẹ má fi gàngàn fà á màámi ìyálájẹ ìyálọ́jà ẹ ǹlẹ́ ẹ ọ̀rọ̀ ajé ajá máa wọ gbá ẹ̀ nítorí wípé ọjà kò yá ẹ wá wò pé kẹ wá àwọn nǹkan ìtajà díẹ̀díẹ̀ sí hmm. ẹ ọlọ́run ò kájò ṣùgbọ́n ẹ má jẹ́ kó kọjá orí hmm. Hmm? tó bá ti kọjá fatia àti olúwa lolùṣọ́ mi tó bá ti ń de bá wa kinní kan wá tó fa níbi kinní kan tó fa kinní kan kinní kan ẹ tètè yá sá padà sẹ́yìn. lọ́wọ́ ti ní bá wò jiyọ̀ sori ah. pé mo fọgbọ́n dákẹ́ látàárọ̀ mo jẹ́ òsùn. ẹ eh, kí ni mo ṣe. nítorí pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á eh. ẹ̀yin obìnrin lẹ máa ń tètè ṣe jù. ṣebí mo dẹ̀ ṣé mi jọ ṣé mi ò wá báwo obìnrin wí ni. ẹni tó wọ bàtà sẹ́sẹ̀ òun ló mọ ibi tó gbé ń tà o. bẹ́ẹ̀ni. ẹni dé fìlà sórí ló mọ bó ṣe ń rí lára rẹ̀. Hmm. àìmọye ẹni tí ìwọ rí nígboro tó ń lọ ìtó jẹ́ pé lílọ tó ń lọ nígboro inú ìnira burúkú ló ti ń lọ. kò wá lérò wípé torí ọ̀rẹ́ mi ṣe nǹkan wọn ni kinní kan di rí wọ́n jírí mi bíi tàṣàkẹ́. wọ́n jírí mi bíi tàṣàkẹ́ o ò mọ̀ bóyá àṣàkẹ́ yẹn gan orí ń fọ pẹ̀lú irun tó dì. ahẹ́ another another angle. kì í ṣe gbogbo ẹni tó lówó lọ́rọ̀ ló wà lálàáfíà òun ló ṣe ń pè àdúgbò kan ní olówó ń fà làáfíà. gbogbo olùgbọ́ mi ìwọ tó ń láǹfààní àti wò wá lé ní ohun tọ́wọ́ rẹ ò tó má fi gọ̀ǹgọ̀ fà á nínú ilé yín agbára yín ò ká ju wípé kẹ́ ẹ jẹun ẹ̀mẹ́ta lọ lójúmọ́ nínú ìfètòsí ẹbí ẹni náà ni o ẹ wá wò níwò yìí pé ẹ àdìṣe ó ká máa ní snacks agbára yóò dẹ̀ tí kájú oúnjẹ mẹ́ta lọ ẹ ti ń fọwọ́ fa nǹkan míì o tó bá ti di wípé ẹ ti ń ṣe nǹkan tó ju owó tó ju owó tẹ̀ ń pa wọlé lọ kí n má tàn yín irú yín tó bá yá ibi tẹ́ ẹ bá rìn dé wọ́n á ní kẹ́ ẹ rìn títí ẹ lọ wá kinní kan èèkan náà rèébé ẹ lọ wá kinní kan ẹ tún gbìyànjú ẹ tún lọ wá tọ́ bá ti lè sọ fún ẹ wípé. ó di pé ó wọlé ẹ hmm ètò ti wà ń bẹ̀ hmm. ṣùgbọ́n nígbà tó bá wá wọlé ẹ̀ tán tó ṣe wá decide pé auto power àti tí ò jẹ́ bolo ìṣàlọ́wọ́ okùn bàbá ilẹ̀ tó wà bọ̀ ibi tí mo ti wá faramọ́ pẹ̀lú ẹ̀ òun ni pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yín pé a lè tó nǹkan kó máa lọ báyìí nígbà tá a bá wà ní tòótọ́ ń lọ bẹ́ẹ̀ a lè tún lè tún tò kó yà báyìí tó bá wá yà báyìí yẹn a máa adjust ká sọ pé jẹ́ kí n délẹ̀ má bínú adémùwá ká sọ yí pé ìyàwó yẹn hmm. ó sọ yí pé mo fẹ́ máa ṣiṣẹ́ ọkọ náà dẹ́ gbà fún ẹ wá bímọ ẹ ń tọrọ ẹyọ kan lọ́wọ́ ọlọ́run ọlọ́run wá fún yín níbejì ẹ wá wò rárá rárá ẹ wò pé à ah, ní girama tó lè wá jókòó ti àwọn ọmọ yìí à lè fẹ́ gba ọmọ ọ̀dọ̀ ọkọ àtìyàwó lè ṣèpinnu pé ah, fún ìgbà táwọn ọmọ yìí fi ń dàgbà ẹ ṣe jẹ́ kémi jókòó sílé àbí má ìdí ìwọ ṣe jókòó sílé táwọn ọmọ yìí tẹ máa fi pọ́dún àbí méjì ó mọ̀ pé àjọ fètò sí ni àjọ rò ó bó ṣe máa jẹ́ kí lè wá lọ nìyẹn ṣùgbọ́n kíyàn kan wá pàṣẹ àbí kíyàwó kọ́ dédé decide pé wọ́n kọ́ mi ń pa millions of naira èmi ò ṣiṣẹ́ mọ́jà lè jẹ́kẹ́ mi jókòó sílé kí n máa nu ẹsẹ̀ kò lè pẹ́ ẹ torí pé ọkọ ẹ̀ ohun tó wù ú òun ni pé kíyàwó òun máa jáde láàárọ̀ kó máa wọlé lálẹ́ àdémùíwá. Hmm. ọ̀rọ̀ náà nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. bẹ́ẹ̀ni. gbóhun tá a máa ṣe ni pé jẹ́ ká dókè lọ́hùn ká mú nǹkan sára bá a bá wa padà dé à hmm. á wá yànnà náà à á yàn bẹ́ẹ̀ a lè yá àwọn aráalé ju bá a ti ń sọ yìí lọ ẹ má gbé kó mẹ́ o Orísun gbogbo wa kò ní gbẹ à ń bọ̀.